Dialogue for fluency. Ǹjẹ́ o mọ ilé wa? Mo mọ̀ á. Wá síbẹ̀ lọ́la. Láago mélòó? Aago kan ààbọ̀. Láago kan ààbọ̀. Ẹ máa retí mi. Dialogue again for fluency. Ǹjẹ́ o máa lé e wa? Mo mà á. Wá síbẹ̀ lọ́la. Láago mélòó? Aago kan ààbọ̀. Láago kan ààbọ̀. ẹ máa retí mi